بالمحافظة على الإسلام في الأحوال كلها ويقول سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أيها المسلمون عباد الله أن يرسل الله وضع يمكن أن تترجم مع سبحانه الحمد لله الذي أمركم بعد التقوى بالمحافظة على الإسلام adúgbò fún ọlọ́run ọba ìlẹ́jọ́ lápẹ́ pé ọpa yín láṣẹ lẹ́yìn ìpa ọlọ́run ọba ìlẹ́jọ́ lápẹ́ kẹ mójútó ẹ̀sìn Islam. fil ahwali kulliha. nínú gbogbo ìfẹsẹ̀ pátápátá. wa yaqulu subhana ọlọ́run bá dẹ̀gẹ̀rẹ̀ wọn sọ báyìí pé. ya ayyuhal ladina amanu taqullaha haqqa tuqatih. ọlọ́run bá ní mo pẹ̀yìn olùwàgbò òdodo ẹ̀pá ọlọ́run bá lè jọlẹ́ nípa apá àti ìpayà rẹ̀. wala tamutunna illa wa antum muslimun. ẹ ti gbọ́dọ̀ fáyélẹ̀ àti kẹ́kú ní mùsùlùmí. ashhadu an ilaha illallah. wọ́n ń jẹ́rìí pé kò sí ọba kan lè fi jẹ́ fún òru Allah. وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبع هداه إلى يوم يرث الله الأرض ومن عليها وهو خير الوارثين wọ́n ní kí ló ìgbà tí máa ń jogún nǹkan. ayuha muslimu na ibadallah. a kú ẹ̀yin mùsùlùmí ẹ̀yàn rúkí ọlọ́run ọba. ittaqullaha. ẹ pẹ́ ọlọ́run ọba ilé kí ọlá. wa hafizu ala al-islam fi hali sihhatikum wa salamatikum. kẹ́ẹ̀dẹ̀ mú kí tó islam lásìkò ìgbà ọlọ́run ọba ilé kí ọlá fún yín lálàáfíà àsìkò tó lọ́wọ́ balẹ̀ kíláàni kẹ́ máa lọ dáadáa kẹ́ máa bọ̀ dáadáa kẹ́ máa sùn dáadáa kẹ́ máa jí dáadáa. ìtẹ̀mútu aláìhì. káfí lè kú lórí islam yìí. fa innal karima qad ajra adatahu bi karamihi annahu man aasha shay'in mata alayhi. torí pé dára ju ọlọ́run ọba àlekẹ́ ọlá tó ọba alákùnrin ó ti mú àpọ́nlé ẹ̀ débi pé ẹni bá ń sẹ̀mí lórí nǹkan kan nìyẹn yóò kú lórí nǹkan kan ni. wa man mata ala shay'in bọ́ọ̀ìsà aláìhì. nǹkan tí a bá dẹ̀ kú lórí rẹ̀ nǹkan náà náà máa gbé ẹ̀ dìde lé lórí. hafidu alal islami. ẹ máa mójútó islam. kàlẹ́bí fasọ́láhu wọ̀bàyánahu nàbíyù sallallahu alayhi wa sallam. gẹ́gẹ́ bí anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam gẹ́gbó ìsàlàyé pé ká mójútó. ìmísìlì hadal yawm. gẹ́gẹ́ bí ọjọ́ ìní. kama bayanahu rasulullahi sallallahu alayhi wa sallam fi mísìlì hadal yawm. gẹ́gẹ́ bí anábì يقول صلى الله عليه وسلم أيها الناس إن دماءكم وأعراضكم حرام عليكم إلى أن تلقوا ربكم أحرمة يومكم هذا في شهركم هذا في بلدكم هذا bákan náà gẹ́gẹ́ bí oṣù yìí ṣe jẹ́ oṣù àbẹ̀wò àti ìlú tí òṣìṣẹ́ náà bá ń sọ̀rọ̀ ẹ̀ ń jẹ́ ẹ lọ́hùn. faman kanat indahu amanatun falyu'addiha ila man tamana alayha. ọba ní ìgbàfipamọ́ ẹnìkan lọ́dọ̀ kẹ́ni ẹ̀ yá dá padà sí ẹni tó fi ìgbàfipamọ́ sí lọ́dọ̀. wa inna ribal jahiliyyati mawdu'. ó gbé dájúdájú owó èlé àbẹ̀tẹ́lẹ̀ ìgbà ìmọ̀kan islam ti tì í dẹ̀nu pé ká jẹ́ mẹ́. wà inna dima al-jahiliya mawdu'a. bákan náà ń kọ́ títa ẹ̀jẹ̀ kalẹ̀ lọ́nà tí ọ̀tọ́ tí islam ọ̀fọwọ́ sí ti ti ìgbà ìmọ̀kan islam ti ó ti lé ọkọ mẹ́. wà inna ma'asira al-jahiliya mawdu'a. bákan náà ìjogún lọ́nà ìtọ́ wa òwúrẹ̀ nǹkan islam ṣe pé ma'asir ya ni jamu asar ma'asir aljahiliya ti mawudu a. àwọn orípa ìgbà ìmọ̀kan gbogbo àwọn èèyàn kọ́ jẹun tí a ti pa sí. inna shaitana qad ya'isa an yu'bada fi ardikum hadhihi. torí pé àṣẹ̀tọ́n ó ti jẹ́ tán. an yu'bada fi hadhihi ard náà àṣẹ̀bọ́n ti jákàn pé kí wọ́n máa fi jọ́sìn fún lórí ilẹ̀ báyìí. walakinnahu qad radiya an yuta'a fima siwa dhalik. bákan náà nǹkan òun náà yọnu pé ká máa fún ní tẹ̀lé ní tó ya'ni ash-shaytan radiya an yuta'a mímọ síwá dálíkà. àṣẹ tó ń lóde yọnu sí kán tẹ̀lé òun nínú tó yàtọ̀ sí eléyẹn. mímọ tàtàkìrú na min àìmọ́lìkùm. nínú táyìn fojú kéré nínú àwọn tí olóore yìí yẹn. fàṣàrúhù àlàdínìkùm. ẹ mójútó nǹkan lórí ẹ̀sìn yìí. عباد الله ومما بينه النبي صلى الله عليه وسلم وفصله في مثل هذا اليوم إن للنسائكم عليكم حقا ولكم عليهن حق ألا يوطئن فرشهن غيركم Allah yóò wá sí iná lá yóò ahadan ghayrakum fi furusihin. náà àwọn obìnrin yìí wọn gbọ́dọ̀ gbẹ́ nìkẹ́ni láàyè nínú ilé yìí láì jẹ́ pé àyàfi pẹ̀lú yọ̀ǹda yín. wala yudkhinna ahadan takrahunahu buyutakum. náà gẹ́gẹ́ bó jẹ́ pé àwọn obìnrin wọ̀nyí wọn gbọ́dọ̀ jẹ́ kẹ́ni tẹ́ni ó tẹ orí ibùsùn yín mọ́lẹ̀ àfi pẹ̀lú yọ̀ǹda yín bákan náà wọn lè gbọ́dọ̀ jẹ́ kí ẹnikẹ́ni kó wọlé yín àti pẹ̀lú yọ̀ǹda yín. wala yatina al-fahishata fa in fa'alna fa an ta'duluhunna wa tahjuruhunna. bákan náà kó àwọn obìnrin wọ̀nyí wọn ò gbọ́dọ̀ ṣe ìbàjẹ́ tó fojú yẹn wọ́n bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọba àlekè ọlá ó ti ṣe é ní ẹ̀tọ́ kẹyàn wọn lódì. tilmadọ́jà. lórí ibùsùn. wọ́tẹ́dùrìbù húnna dọ́rùbán gọ́yọ̀ ọmọ bàrẹ̀. bákan náà tẹ fún wọn ní ẹgbà ní ẹgbà tí ò ní kóṣù tábà wọn. fa in intahayna. wọ́n ti wá sí wọ́. wọ́n dẹ̀ tẹ̀lé yín. fa alaykum rizquhunna wa kiswatuhunna bil ma'ruf. ọ̀rẹ́ yẹn lórí yín kẹ́ máa fún wọn jẹ́ kẹ́sì máa dá sọ̀bọ̀ wọn lọ́rùn pẹ̀lú dáadáa. wastawsu bin nisa'i khayra. bákan náà máa sàfọwọ́lẹ̀ dáadáa fún àwọn obìnrin yín. fa innahunna indakum awanin torí pé àwọn obìnrin yìí ń kọ́ ẹlẹgbẹ́ ni wọ́n jẹ́ lọ́dọ̀ yín. láàyè múlẹ́kìnà lè ànfúsì hinna ṣe à. ní kápá nǹkan kan lórí ẹ̀mí ara wọn. wà innakum innama akhasumuhunna bi amanatillah. wọ́n àwọn obìnrin yẹn mú wọn sọ́dọ̀ pẹ̀lú ìgbàfipamọ́ ọlọ́run ọba ní. wastahlaltum furujahunna bi kalimatillah. fattaqullaha fin nisa. wọ́n mímọ́ فصله النبي صلى الله عليه وسلم في هذا المقام آية وبينه إنما المؤمنون إخوة ولا يحل لمرئ مال لأخيه إلا أن طيب نفس منه ولا ترجعوا بعدي كفارا يضرب بعضكم رقاب بعض ṣe àyẹ̀mọ́ rẹ lẹ́yìn mi kẹ́nìkan kan máa máa pa apá kan nù yín lọ́nà ìgbà. láti fàálù fẹ́yìn lálẹ́kù fáàrí. ẹ má ṣe máa ṣe sí àwọn kèfèrí. yàgùnrin bo bá àdúkù mìíràn kọ́ bàbá àdúgbò. bí ẹnìkan máa pa apá kan. fa inni qad taraktu fikum ma in akhadtum bihi lan tadillu ba'da. òṣèlú ọba tó láyé tó mo ti fi kalẹ̀ fún yín. mo tó yẹ pé ẹ bá gbà nǹkan ẹ̀ mú ẹ̀ ní sínà lẹ́yìn mi láéláé. kitaballahi العصبية والتعصب هذا فلاني وهذا هوساوي وهذا يربوي يقول النبي صلى الله عليه وسلم في مثل هذا اليوم إن ربكم واحد dáadájú ọlọ́run bá yín ọ̀kan ni. wà inna abákum wáhid. dáadájú bàbá yín ọ̀kan náà ni. kullukum li ádámà wa ádámù min turabin. ìpò yín pátápátá àtàrà níbi ádámù rẹ ti fẹ́. ádámù rẹ ni wọ́n lára ìpẹ́. inna akramakum inda Allahi atqakum. àti sẹ́lá kumalẹ́ jù láàrin yín òun ni a ti fi pa ọlọ́run ọba wárìsì nasíbàhù mínal míràs. dáadáa yọ lọ́wọ́ balẹ̀ kí ọlá ó ti pín kalẹ̀ fún ẹnìkọ̀ọ̀kan tí ó jogún ọlọ́run ti fún ní ìpín rẹ̀. ó tóró ko ṣájárata aslal ṣájára àìfárí àṣájára yòókọ́ lọ ìndánẹ́fì lọ́gàtí yorùbá ìdí igi. wọ́n ní ká fi kalẹ̀ nígbà tí òkú bá kú tá fẹ́ rẹ̀ káwọn sọ pé a pin ní ibi igi eléyìí ò ká gbé kalẹ̀. wala yajuzu liwarithin wasiyyatun. kọ́ á sọ fún ẹni tí yóò jogún èèyàn àbẹ́ nítorí fogún kalẹ̀ kó sọ àsọkalẹ̀ kó sọ àsọlẹ̀. wala yajuzu wasiyyatun fi akthara min thuluth kò dẹ̀ tọ́ sí ẹni tí ó fẹ́ fogún kalẹ̀ kó wá sọ àsọ́lẹ̀ tó jẹ́ wọn lọ́ba tírì. wàlúwàládù nígbà tí obìnrin bá lọ ṣe pálapàla wọn ní eléyàn jẹ́ fún àwọn tí wọ́n ń ṣe oníbàjẹ́ àwọn tí wọ́n ń ṣe ìbàjẹ́ tó ń ṣe sìnà. mọ̀nì dáa ilà ghayri abiyihi aw tawalla ghayra muwalihi fa alayhi la'natullahi wal malaikati wan ẹni tí ó bá gún rí tó ní bàbá tó bí òun kọ́ ni bàbá òun hmm. àbẹ́ni tó ti ẹ̀ ẹrú tó ní ọ̀gá òun èsì ọ̀gá òun mọ́ irú ẹnìyẹn ó ti lẹ́tọ̀ọ́ sí ìbínú ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá nìyẹn ìgbéjìnà sí ìkẹ́ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlọ́run máa jẹ́ tẹ́ nìyẹn. wal malaikati wan nasi ajma'in. bákan náà màláìka ó ti máa sípèlé ẹnìyẹn àti àwọn èèyàn lápapọ̀. la yuqbal minhu sarfun wala iṣẹ́ ọ̀ràn èèyàn tẹ́ nìyẹn ti àbíṣe ala nafsihi. ẹnìkan ò ní máa dẹ́sẹ̀ àfikọ́ yẹ pé ń dẹ́sẹ̀ yẹn bọ́rẹ̀ lọ́rùn ni. ala la yajini jani ala waladihi. ẹni tí ń dẹ́sẹ̀ kẹ́ kẹ́ lè pé ń dẹ́sẹ̀ yẹn sọ́run ọmọ rẹ̀. wala mauludun ala walidihi. bákan náà ọmọ tí ń dẹ́sẹ̀ kẹ́ lè pé ń dẹ́sẹ̀ yẹn bá pọ̀ àbá rẹ̀ lọ́rùn àbíyá rẹ̀. ittaqullaha rabbakum. ẹ pa zakata amwalikum ọdún ẹ̀ máa sàkánú owó yín. wà á ti ìrùn zẹ́ amúríkùn. ẹ máa tẹ̀lé àwọn aláṣẹ yín. tẹ́bi kúlù jẹ́nẹ̀ tààrọ́ bì kù. ẹ wà rẹ̀ àwọn eh, mẹ́rin ní nǹkan àwọn nǹkan yẹn jẹ́ àwọn nǹkan mẹ́ta fún agbóta wá tí ń tẹ̀lé àwọn nǹkan wọ̀nyẹn. la tushriku billahi shay'a. ọ̀nù tó ṣe pé téèyàn bá ti ṣe àlùjànnà tilẹ̀ tó fìyàn wọn ni kéèyàn bá ṣẹbọ sọ́lọ́ ọba ìlẹ́kẹ̀ ọlá. wala taqtulu nafsa allati harrama Allahu illa bil haqq. ọkùnrin ò gbọ́dọ̀ pa ẹ̀mí tí la yahillu damu mri'in muslim illa bi ihda salat. pẹ̀lú èyí tí anabi sallallahu alaihi wasallam tó sàlàyé rẹ̀ inú àdídàfà abdullahi bin mas'ud ipò kò tọ́ káta ẹ̀jẹ̀ mùsùlùmí sílẹ̀ àfi pẹ̀lú nǹkan nu mẹ́ta. àṣeyíbu sáàni. òun ni àgbàlagbà tí ń ṣe sìn náà. an-nafsu bin nafsi. òun ni ẹni tó bá pààyàn kan pààrọ̀ náà di àtàríkù dínihì almufariqu liljamaa. Ọkùnrin tó pàyà sí Islam ti tọ́lọ́wọ́ ṣe mọ́. Ayò almuslimuna ibadallah. Ọkùnrin Mùsùlùmí ẹ̀rú sí ọlọ́run ọba. Wala taznu wala tasriqu. A máa ṣe ṣe sì náà, a máa jalè. Àṣírkọ̀ sírkọ̀tul mal, àwọn sírkọ̀tul insak, mithlu ma yahdathu fi diyari Nàìjíríà al'an. Bá jíjí dúkìá gbé ni, àbí jíjí èèyàn gbé, irú èyí tí ń ṣẹlẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. ومما بينه النبي صلى الله عليه وسلم في هذا المقام وفصله nínú tí ànábì sọ̀rọ̀ sàn tó sàlàyé rẹ̀ nínú ààyè yìí tó dẹ̀ sàlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. ummaka abaka ahsinu ila ummik bàbá rẹ àti ìyá rẹ máa ṣe dáadáa sí ìyá rẹ o. wa ọ̀tàkà. bákan náà ọmọ ìyá rẹ dọ́wọ́ rẹ máa ṣe dáadáa sí i. ọ̀tàkà wa àkàkà. ọmọ ìyá rẹ bẹ́ẹ̀ obìnrin lọ́jẹ́ ni àbọ́kùnrin ọ̀dọ́wọ́ rẹ kọ́ máa ṣe dáadáa sí wọn. tó ma àdínẹ́ẹ̀ka àdínẹ́ẹ̀ka. bákan náà àwọn mọ̀lẹ́bí rẹ láwọn tí wọ́n súnmọ́ máa ṣe dáadáa sí wọn. Ìkùtàrà dọ̀mùrà àn Mùsùlùmọ̀. Ayé ìkùtà dọ̀mùrà àn Mùsùlùmọ̀. Àwọn tó ṣe yí pé ń pẹ̀gàn tó jẹ́ Mùsùlùmí ń pẹ̀gàn rẹ̀ lẹ́yìn. Àlùkìbà. Bí máa sọ̀rọ̀ ẹ̀yìn. Ẹ yẹ̀zukúrú bí máa ṣàyẹ̀kàrà ìdásẹ́mìà. Pẹ̀lú pé ọmọ sọ̀rọ̀ ẹni yẹn ní àìdá pẹ̀lú pé tẹ̀yìn bá gbọ́ nǹkan yẹn kò ní dùn mọ́nu rẹ̀ ò ní dùn sí. Kọ̀dí ilà rọ́jù làkùtàrọ̀dọ̀ mọ́ra ẹ̀ mùsùlùmá. ọlọ́run ọba àlekè ọlá ó ti mú gbogbo ẹ̀sẹ̀ lọ́yà afẹ́ tó ṣe pé ń sọ̀rọ̀ èèyàn lẹ́yìn ń pẹ̀jẹ̀ rẹ̀ lẹ́yìn láì dáa. ìmọ̀ra ẹ̀ mùsùlùmá. ń pẹ̀jẹ̀ mùsùlùmí lẹ́yìn láì dáa. kọ̀dáàlì kẹlẹ́bì harij wà halak. eléyàn ní ẹsẹ̀ bákan náà ìparun ni. وقال صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم في مثل هذا اليوم ما أنزل الله داء إلا أنزل له دواء إلا الهرم bákan ní pé ànábì sọ́lá yìí pé ọlọ́run ọba àlekè ọlá kò sọ àìsàn kan kalẹ̀ àbí kí ọlọ́run ọba àlekè ọlá kò sọ ìwòsàn rẹ̀ kalẹ̀ àfi ẹ̀sán ọ̀kan sẹ́pọ̀ náà ní ogbó. ayyatu hannisa. àti ẹ̀yin obìnrin o. al-muslimat. ẹ jẹ́ mùsùlùmí. qala an-nabiy sallam ànábì sọ báyìí pé. fíìmọ̀ ẹ̀ta alákùbíkún. pẹ̀lú tó ní ṣe pẹ̀lú ẹ̀yin obìnrin. ìmísìlẹ̀ hádàlì yóò. irú ọjọ́ ìní. látún fi kọmọrọ́ àtún min baytiha illa bí ìdíni zawjiha. illa bí ìdíni zawjiha. obìnrin kan ò gbọ́dọ̀ ná nínú ilé rẹ̀ àfi pẹ̀lú yọ̀ǹda ọkọ rẹ̀ kò gbọ́dọ̀ nínú dúkìá kọ́lá dálíkà áfùdọ́lù amúhàlínà. ẹbí ọlọ́run abá ní ṣe bóúnjẹ gan ní fi ń lọ́lá jù nù àwọn dúkìá ta ní ni. wọ́n mímọ bayyana hunabi sallallahu alayhi wa sallam ibadala imithile hadal yom wa fasola. inú tí anabi sallallahu alayhi wa sallam ṣàlàyé rẹ̀ ọjọ́ yìí ní tó fi àlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. alẹ́ àríyá tó mọ adá ní àwọn obìnrin tó ṣe yí pé wọ́n. alẹ́ àríyàtò mọ́nàṣà ìrùhù mínàlẹ̀ amúwárẹ̀ làbúdà à ń tó àjà. naam òun pé ogun nǹkan tí a bá ti yá ta lọ yá lọ́dọ̀ yẹn àfi ká gbìyànjú ká dà nǹkan yẹn padà. walmin hasmar duda. bákan náà ń kọ́ ohun tí a bá ti yá lọ́dọ̀ yẹn nǹkan yẹn ń kọ́ ta ti lọ yá. almin ha yaani taani al al-musta'ara. bákan náà ní pé ilẹ̀ tí a bá yá ilẹ̀ yẹn agbọ́dọ̀ dá padà fẹ́ni tó ní. wọ́n dá inú makọ̀dé yìí. bákan náà kọ́ gbèsè agbọ́dọ̀ san gbèsè yẹn padà fẹ́ni tó wà lọ́wọ́ rẹ̀. wàlá tẹ́ǹsán anna nafsal mu'min mu'allaqatun bidaynihi hatta yuqda an. kẹ́ẹ̀dẹ̀ má gbàgbé yìí pé mùsùlùmí nígbà tó bá jáde láyé lẹ́ni tó jẹ gbèsè wọ́n fi gbèsè yẹn wọ́n fi so ẹ̀mí rẹ̀ kọ́ ni àti ìgbà tó bá tó san gbèsè yẹn. wọ́n zẹ̀yìn mọ̀ gọ́ọ̀rìm yáà ni arọ́ ìs yẹ́dùmọ̀nù mọ́ àlẹ́ yìí mí arraiya. bákan náà nǹkan ẹni tó jẹ́ olórí ẹni ẹ gbọ́dọ̀ pé gbogbo ohun tí ó torí ẹ̀ jẹ́ olórí lórí àwọn èèyàn ẹni ẹ gbọ́dọ̀ pé. ayyuhal muslimuna ibadallah. ọ̀sẹ̀ yìí mùsùlùmí ẹ̀rú sí ọlọ́run ọba. hadal yawmu yawmul hajjil akbar. ọjọ́ ìní òun ni ọjọ́ àwọn aláàjì èdè fi ń tóbi jù. yàní a'malul hajji ìhà kẹsìrọ̀ mùtàwáfìrọ̀ fi mìtìlẹ̀ hádàlìyàwó. kí ló torí ẹ̀jẹ̀ bẹ̀ ni pé àwọn iṣẹ́ tí àwọn alájò ṣe òní ni iṣẹ́ wọn pọ̀ jù àwọn ìjọsìn tó wọ́n ṣe ní ni ó pọ̀ jù. ìhà inú rẹ̀ ni wọ́n ju òkò. ọ̀fi ìhà inú rẹ̀ ni wọ́n fa orí wọn. ọ̀fi ìhà tọ́wáfù àbẹ́rẹ́ ni wọ́n ṣe tọ́wáfù dágbére. أيها المسلمون عباد الله أكوى المسلمين يرسل الله أبا وماذا عليكم يا عباد الله إن أنتي أطاكي أتكين أنتم بلون يلاجسي إنما هي الأضحية هناك يقيان إليا بمحافظة على شروطها وآدابها التي سبق بيانها الذي سبق بيانها في خطبنا الماضية قلوا الحلال مع اضحيتكم لا تشربوا الخمر اجاهم فجاتا قبلوا ان ياتيق ما يمواتيو ولكم بعد هذا اليوم لاكل الاضحيه وللعيد ثلاثه ايام اي اجوي ني اجو متا ني سون دفو ني فان جوا دي بان كو بان كو سما سي وجو ومو يقال لها ايام التشريق وما في اجو ني ايام التشريق وخالف الطريق يا عباد الله ان شاء الله عليك ولا nígbà tá a bá kúrò ní ìdíta bá ń padà sílé wa ẹ jẹ́ kí a yapa ọ̀nà kọ́yẹ́ pọ̀nà tá a tọ̀ wá kọ́ látọ̀ lọ sílé padà. wọ́n wá sílò tẹkbírọ alẹ́bí kọ́díbadà tumuhu minfajiri amos hatta gurubi shamsi yawmil jumu'a. kẹ́ẹ̀dẹ̀ máa tẹ̀síwájú lórí mi máa ṣe gbólóhùn Allahu akbar Allahu akbar ètò ẹgbẹ́ ti ń ṣe láti àlùfájàrí àná tí ó fi di gbàdúrà owó ọ̀dọ́jọ́ jùmọ̀. أيها المسلمون عباد الله أيها المسلمين يا نسي الله عيدكم عيد سعيد أدو إيه أدو ريرينيو عيدكم عيد مبارك أدو يا أدو بكوني ونسأل الله تبارك وتعالى أن دلوها بإليك ألا أن يتقبل منا ومنكم صالح الأعمال وأن يحفظنا من جائحة كورونا التي منع الحجاج من مختلف الأقطار lè ziyarọ̀ ti baytillahi al-haram. wọ́n mú kòrónà yẹn náà ló ṣe sáàbí tí àwọn aráàjì tí wọn ò fi lẹ́tọ̀ọ́ láti lọ sí hajj lórí ti ṣe kọ́ńtì gẹ́gẹ́ àwọn ẹ̀sìn mọ̀. illa al-mamlakata as-Saudiya wa ma jawaraha. àwọn tó tán láǹfààní láti hajj yẹn nìkan ni àwọn tó wà ní Saudi àti àwọn tó wà láti. wa nas'alu Allaha tabaraka wa ta'ala an yarfa 'anna al-bala. àlùbákọ́bà àti àlùbákọ́bà àti ìdánù. wal waba àlùbá àdánwò kọ́lọ́mọba àti ìtàkùn. wà á ní yóò kásìra àmúwálánà wa àwùládànà. ọlọ́run kí dúkìá wa pọ̀ kọjá kí ọmọ wa pọ̀. wà á ní yóò bárí káfí ha. wà á ní yóò sọ́wọ́lá àmọ́rọ̀ na fi tọ́ àti kàyà Allah. ọlọ́run wo ogun lórí tẹ̀lé rẹ̀. wákìrì lè àmúwátì na àmúwátì mùsùlùmí. ọlọ́run forí jẹ àwọn òkú àwọn òkú àwọn mùsùlùmí. alladhina shahidu laka bil wahdaniyya. àwọn ọmọ ọba àlekẹ́lá ní àṣọ. wọ́tawáfà náà yá Allah. الله على الإسلام كما كما طلبه ربنا عز وجل وبينه النبي صلى الله عليه وآله وسلم اللهم أصلحنا وأصلح أمراءنا اللهم أصلح نيجيريا وما جاورها من الولايات والمدن àti àwọn kọ́ńtì kan wà láyé gbé rẹ̀ àti àwọn ìlú ọlọ́run bá tún ṣe. wàlìkúrọ̀ àti àwọn ìgbèríko. pásádà àrùbáhùn nàìjíríà yá allah. ọ̀pọ̀ mẹ́rẹ̀ẹ̀rin nàìjíríà ló ti bàjẹ́ ọlọ́run. allahumma asliha. ọlọ́run bá tún ṣe. bitọ̀ àtìkà. pẹ̀lú tẹ̀lé rẹ̀ lẹ́ allahumma inna litọ̀ àtìkà. alàfẹ́yìn litọ̀ àtìkà wọ tẹ́rìkì màṣíyàtìkà yá allah. ọlọ́run tẹ̀lé rẹ̀ bákan náà rìn alọ́ kullu aami wa antum bi khair. lọ́dọọdún à ń bẹ̀rẹ̀ wọn balẹ̀ kẹlá káàkiri ká máa bẹ̀rẹ̀ orí dáadáa. barakallahu fiikum. ọlọ́wọ́n balẹ̀ kẹlá yóò bá fún yín àlùbáríkà. subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu